نستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله بل لهم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 تركه من جبار قصره الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم بآياتنا ولا يخلق عن كثر ولا تشفع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل الذي اللهم انصر bá ọ̀rọ̀ lọ lórí gbólóò ọlọ́run bá tún sọ pé máa ìyàwó mi di ọlọ́run bá ní àṣeyó alágbára níjọ́ gbígbà ìyá mọ̀ tí ò sí ẹnì kankan tí ó jù lọ lórí tó bá ṣe. mẹ́fà lórí ẹ̀ àtẹnudọ́ ẹlẹ́ẹ̀keje tá a fi sọ̀rọ̀ bí Quran bó ṣe lo yẹ́wùmù àti bó ṣe lo àyíyá lọ́jà pé yọ sọ pé yẹ́wùmù gbà mí tí ọmọ túmọ̀ sí àwọn ọjọ́ rẹpẹtẹ ìmí ìbẹ tó túmọ̀ sí ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́rùn-ún kan ìmí ìbẹ tó túmọ̀ sí ọgọ́rùn-ún àti mẹ́sàn-án nínú ọdún ìmí ìbẹ lọ́rọ̀ tiẹ̀ ló yẹ́wùmù fún ìṣẹ̀lẹ̀ ìbéèrè tí ò lópin. lẹ́yìn eléyìí làwọn lọ síbi lílo ti Qur'an akọrin ẹlẹ́ẹ̀kẹjọ lílo ti Qur'an máa ń lo àdí a máa ń lò lò àjẹsà ẹ̀sán lọ́dún sọ̀rọ̀ ní ayé máa ń ní ìyá omi bíi ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá ní alágbára ọlọ́lá àṣeyí ó níjọ́ ẹ̀san a máa lóòdò àlẹ́kísà ìṣiròṣẹ́ tọ́jà pé tí wọ́n tẹ̀lé ìṣiròṣẹ́ òun ní àmì ẹ̀san látọ̀dọ̀ ọlọ́ọ̀ a sì máa lò nílò àlẹ́lá ẹ̀sìn tó sì jẹ́ pé ẹ̀sìn yẹn kékeré ẹ lọ ẹ lọ ti ojú ilé lọ ìdílé gbogbo wa wọ. a máa lò ń lo àlùmílà ẹ̀sìn tí ẹ̀sìn yẹn túbọ̀ sí wípé àdéhùn náà ni a sì máa lò ń lo gbàmí tí ó túmọ̀ sí àlìsílámù àbí àlàkàmù ṣẹ̀ríyà àbí kókó méjèèjì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí gbólóhùn ọlọ́run tó sọ pé lá ìkírà àfi dìínì kò sí ìtúláàsì ẹni níbi ọ̀rọ̀ Islam tàbí bí àwọn òfin tí Islam mú wá bẹ́ẹ̀ náà sì ni a máa lòlò ọmọ túmọ̀ sí al-aqidatul islamiyya tá a mọ̀ sí at-tawhid bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá máa lo àdín nílò pé ṣíṣe ẹ̀sìn yàtọ̀ sí pọ́ọ́dún ọkọ̀ ẹ̀sìn ṣíṣe ẹ̀sìn gan-an àtúmọ̀ túmọ̀ sí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ nínú tí kòránù lọ àdínù fún òun náà ní pé a máa lò ń lo àdúrà wọ ìbáàdà ìtumọ̀ ìwé àdúrà ní àdínù yẹn àti ẹ̀sìn tó jẹ́ pé àdúrà ṣíṣe ìkànnú ẹ̀sìn ni gbígbà tó yàn kí wọn lọ́gbà àwẹ̀ lọ́gbà àjì bẹ́ẹ̀ náà làdúrà rẹ̀ wọ́n ti sọ́dọ̀ lọ. yẹn tó wọ ọlọ́run onígbàgbọ́ yìí ọmọ ń jẹ́ bí àdúrà ètí bá sì ṣe kò lè kọjá kádàrá àwọn ọlọ́run ó ti wà ní kádàrá ọlọ́run kọ́ sàdúrà lásìkò báyìí fún ìgbà báyìí òun ó sì ṣe fún ọ ìtumọ̀ àdúrà nù torí àyàfi tẹ̀pẹ́ ẹ̀rọ ilé kọ̀lẹ́tọ̀ bí ọ̀sàdúrà ọ̀sàdúrà ẹ̀bá ti gbọ́dọ̀ sí ni tálákà ni ẹ̀fún sára àbọ̀ nídìí ẹ̀bùn ẹ̀fún lẹ́bùn ṣùgbọ́n pé wọ́n wà àdúrà wa àlẹ́sàdúrà àlẹ́sàdúrà láì gbowó àhámù lèèyàn gbà jọ nígbà tí ẹ̀ǹgbà gbowó lórí ìlú tí ó kì náà ni àtàwọn tí ó bà ọlọ́run wá lọ àdínù nínú wípé àdúrà àti ìbádà nínú sọ́ọ́dà àrà àyà twenty nine àti àti thirty ọlọ́ni kúlẹ̀ abala rọ̀ bí bìlẹ̀ pẹ̀sì wá kí mú ojú akórin dàgbò lè má sídìí wàdìrú wàdìrú mọ́kùnrin sí ìrẹ̀lẹ̀ òdìyìn kàmá bàdà ntàrúdù fariqan hada wa fariqan haqqo alayhim ad-dalala innahum ittasadu ash-shayatin awliya min dunillah. ويحسبون أنهم مهتدون ọlọ́run ní sọ fún wọn ibi amára rọ́bì ìbílẹ̀ kristi ọlọ́run pàmí láṣẹ ibi déédéé ní kí n máa ṣe wá ìmọ̀ òjò akọ̀mìnrin ìdàgbọ́ lè máa ṣe dé níbi gbogbo ilé ìjọsìn pátápátá ẹ máa kóra inú bẹ́ẹ̀ ẹ máa sílọ̀ bẹ́ẹ̀ wá nínú ẹ máa bẹ ọlọ́run mọ́fúnlẹ́sìkì dára gbogbo wọ́n jẹ́ pé òun nìkan lẹ́sìn máa bẹ̀rẹ̀ àjọ àyè èdè bẹ́ẹ̀ fọ́ àrùn àmì ìkọ̀mọ́ pé lórí sí nǹkan fún lẹ́yìn ọlọ́run adékè ọlọ́run ló àdínú bíi ó lò ó lò àdúrà àdúrà bẹ́ẹ̀ náà sì ní ẹni tún sí mọ́fúnlẹ́sìkì dára gbogbo lẹ́ẹ̀tì ọmọ ẹ̀sìn ọlọ́run nígbà tẹ́ bá ń ṣàdúrà bó ti dẹ́ pé àwẹ̀ rẹ kọ̀ṣẹ́ tó ń gbà fún àbọ̀lọ́ nìkan bẹ́ẹ̀ náà ni àdúrà rẹ ojú ẹ̀rẹ́ nìkan àbọ̀lọ́. ọlọ́run tún lò nínú Quran ó lo àdínù nílò àtọ́ra ìtẹ̀lé àṣẹ onídàánà onídàánà pé bàbá ńlá kéèyàn yẹpẹrẹ ara rẹ̀ fún nǹkan ti dẹ́sìn nìyẹn. ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní sọ́rọ́ tó náà àyà fifty two títí dé fifty four wàlàwò máa fi sàmà wá ti wàlà áhù wàlàwò dínú àṣìbánu abàmáyọ àyíká òun wàmà bíkún mi nígbà tí fàmìlà wà ثم إذا مسكم الضر فإليه تجارون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون الله بعد ذلك oni walahu walahu ma fi samawati wal ardi gbogbo tí ń bẹ sánmà pátápátá àti lẹ́lẹ̀ ọlọ́run ló ní walahu dínú wa síbá ìtẹ̀lé àṣẹ ọ̀ràn ìyànlọ́jẹ́ lórí gbogbo ẹ̀dá fún ọlọ́run àdìgbọ́lá àdínú bẹ́ẹ̀ ọlọ́run ló lo àgbọ́ra ìtẹ̀lé àṣẹ. bẹ́ẹ̀ náà sì àdí nínú Qur'an ọlọ́run tó lò ó nílò àlẹ́kìtà lónìí àdúró bí ìdìdì ogun dídà èyí tó lè gbé ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ nínú Islam èyí ti gbogbo pé mùsùlùmí ó gbogbo lọ tiẹ̀ nìkan lọ́wọ́ á jẹ́ àlá ó ti ní májẹ̀mú ó ti lẹ́jẹ̀ wọn ó ti nílé èyí tí máa nítumà gbogbo ètí gbogbo ara àwọn ṣe òkè láwọn ṣe jihad ní ṣe jihad ní ṣe lè lè la kì í ṣe ìdákútójú ọ̀nà ọlọ́run ìdákútójú ọ̀nà ṣe ìbámu àwọn aláìní àwọn adé ọmọ tí ọba yín dà tẹ ẹni bọ́ǹbù ara kẹsì lọ fáyà wọn ọmọ ilé tí ọ tí ò tí ọ̀sẹ̀ tí ò rò àgbàlagbà àtúntí tí ò níbi tí lọ kó lóbi òjò rẹ lọ kẹ lọ máa pa àwọn ọmọdé ẹ ráwọn arúgbó kù mọ́lẹ̀ kẹkù wọn ní bọ́ọ̀sì àwọn ọmọdé lẹ́lọ kó wọn nínú sùkúù jẹ́ wà irú ẹ̀sìn wọn ni wọ́n ṣe jìhá lórí ìṣẹ̀lẹ̀ ìdẹ̀lá àgbọ̀ yóò jì nìyẹn. ìdákùsójú àdàpọ̀ ọlọ́run èyí tíṣẹ̀ rí àfọwọ́sí tí ẹ̀sìn wá fọwọ́sí ọlọ́run pè ní dínà ó pè ní ó ló dínà fún inú súrátì àǹfààní àyà seventy two ọlọ́run bá a lè gbọ́ وهاجروا وجاهدوا في بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لهم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينه ميثاق والله بما تعملون بصير الله بعدك يلا أنصفت آية قرآن إن الذين آمنوا dájúdájú àwọn tí wọn ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àdébíọ́lá wàjá adúró tí wọn ṣe jihadi bí abo àgbègbè pẹ̀lú dúkìá wọn wà á kú sí inú àti ẹ̀mí wọn fi sabilillah wọ́n dùn sójú ọ̀dọ̀ ọ̀tọ́lọ́m walladhina awaw àwọn tí wọ́n gbàlejò tí wọ́n gbàlejò mọ́ra àwọn tó ti gbé wọ́n wọ́n wá ilé wọ́n kó sínú ilé tí wọ́n rí iná làwọn àwọn muhajirun wà ná sọ̀rọ̀ kú àwọn tó ti gbé wọ́n kó àwọn àlejò wọ́n kó wọn mọ́ra iná làwọn ará kà wọ́n kó mọ́ra wà lọ sọ̀rọ̀ gbogbo wọ́n sì sàmìsẹ́ fún wọn. Òlà ìgbà bá tó fún àwòrìyà ọba. Apákan wọn dé ọ̀rẹ́ fún apákan. Wàlẹ̀ iná àmàlú wàlámúyò há dúró máa dàpọ̀ mi wàlá àyàtí mi ṣe é. Ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n gbà kó òdodo mò ṣe níjà òkú mọ́ra. Ẹ kò ní ìdíkẹ́ ṣe pé ẹ máa bá wọn sọ̀rẹ́ o. Hátà ayò há dúró tí wọ́n ṣe níjà wáyé ní stansoro fún fìdí àwọn tí ń ya ọ̀lẹ́yẹ tí ń wà mọ́kà tí wọn ò ṣe hijira tẹ́yìn wá sí hijira tẹ́yìn lọ sí mẹ̀dínà tẹ́yìn gbẹ́sí ní sá táwọn ará mọ́kà ń bá wá wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ní fìdí ní pé ẹ wá bá wọn gbógun ti àwọn káàbì tẹ́ ń yọ àwọn lẹ́nu ní mọ́kà fáàlì èkó náà sòrò túláàsì ní ẹlọ́run náà ṣe é ẹ má pé ní ojú òun ò ṣe hijira lọ́dọ̀ nínà lẹ́nu àwọn ti ọmọ ìyá nínú ọmọdé o torí bẹ́ẹ̀ sì ni kọ̀sẹ̀ tó lè ṣe tán ní hundred percent lẹ́yìn àdébùwà kálukú ọmọ ìgbìyànjú gbìyànjú gbìyànjú ibi tẹ́nì kan bá gbèdé ó lè jẹ́ pé ìgbà mi lẹ́nu ló ti bẹ̀rẹ̀ ibi tí ẹnu mi bá kù sí ó lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nínú yóò lòkù sí kọ̀sẹ̀ nìkan náà wà pé ó lè ó lè gbé gbogbo ẹ̀ nígbà tó ọ̀sán ipe ojú ọ̀nà tí bẹ́ẹ̀ lọ àdìdẹ́nà mẹ́jọ lánàá nínú rẹ̀ báàbù mi ojú ọ̀nà mi bẹ pé pé ẹ bá kúndùn ìgbẹ̀yìn ọba wọlé ojú ọ̀nà mi bẹ pé pé ẹ bá kúndùn sàkáyọ ìgbẹ̀yìn ọba wọlé ẹlòmíì mi bẹ pé pé ẹ bá kúndùn sàrà ìgbẹ̀yìn ọba wọlé ẹlòmíì bẹ pé ẹ bá kúndùn àwẹ̀ ìgbẹ̀yìn ọba wọlé bẹ́ẹ̀ ó sì máa pe ojú ọ̀nà rẹ̀ lábẹ́jẹ́ lábẹ́jẹ́ wọn bọ̀ bí torí ìtò tí kálukú kúndùn jù ni wọ́n fi wọlé ẹtí ọ̀rọ̀ máa jẹ́ pé àwẹ̀ rẹ̀ pọ̀ ó lè jẹ́ pé sàrà àti ẹ̀pọ̀ ẹtí tààrà rẹ̀ ọ̀pọ̀ ó lè jẹ́ pé àwẹ̀ rẹ̀ lọ́pọ̀ gbọ́dọ̀ sì dáwà ní. àbúbákì wá gbé ọlọ́lọ́dọ̀ àdébù ọ̀sálàlá àyọ̀sálà wọ́n sọ pé sílá ìdí fẹ́ẹ̀mẹ̀ kí wọ́n máa pè yẹn ní oríṣiríṣi ojú ọ̀nà yìí pé jẹ́ kó nìkan náà wọ́n pè àdébù ọ̀sálàlá àyọ̀sálà tó kù sílá ìdí bẹ́ẹ̀ òun sì rìn tòtí túmọ̀ sí pé àbúrò àti ìbí ẹ bá ṣe ń pè lọ́dún mọ́ ọmọ ìgbòho sí ká bá gbé ojú ọ̀nà rẹ̀ àwọn ẹ̀ka ló tó gba bá gbé ìbí wá gbà wọlé kí wọ́n mọ̀ ọ́n sọ̀kọ́lọ̀ ní irú ẹ̀ bá wà náà wọ̀. ẹ tó bá jẹ́ ijó lẹ́ǹbì kan nínú àlà àmọ̀rí ẹ̀sìn kò túmọ̀ ìgbésẹ̀ wa àti ẹ̀wà mọ̀nà lọ. lọ́lọ́ sọ pé wáyé ní sọ̀rọ̀ òkun fi di èyí tí àwọn tí wọ́n ta kú sí mọ́kà tí wọ́n ò ṣe hijira tí wọ́n máa ń wá lọ́wọ́lọ́wọ́ yín ìpèkè wa káwọn lọ lórí ọ̀rọ̀ gbogbo ti àwọn káàbì fáàlì èkó mọ̀nùmọ́sọ fúláàsì kẹ́ẹ̀ lọ́rọ̀ wọn lọ ilẹ̀ aláàbà omi ń bẹ ìdàkùn wọlé iná omi ìfàkà àbáwọ̀ èmi kẹ́tí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ èmi káwọn ti dúró tí wọ́n ti gbàdé lọ́dọ̀ yìí ipa wò ní fara ní yín àwọn òní fara ní mú mi ní gàdá tí wọ́n bá sì dúró pẹ̀lú àdéhùn náà ẹ̀rọ gbogbo wàlláhu bímá tààmàlù nàlọ́sí ẹ ọlọ́run bá àlejò ọlá onímọ̀ sí gbogbo tẹ̀sí pátápátá gbogbo ẹ̀mí rìnnà rí o. bẹ́ẹ̀ náà ni àlẹ́ àkídá fún ìsìlámíyà yàtọ̀ sí tọ̀wé ká sọ àkídá ìsìlám ọlọ́run náà tún lo àdínù fún nínú sọ́ràtún tẹ́kínà. tó kókó ọ̀rọ̀ agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹjọ yìí onáà ni pé oríṣiríṣi ìtumọ̀ lọ́nà ọ̀dọ̀ àdínù fún ṣùgbọ́n ní ìtumọ̀ rẹ̀ oní àdínkà bí àìjẹsà oní àlọ́lọ́pẹ̀ nínú gbọ́dọ̀ rẹ̀ nínú sọ́láṣù padà pé máa níbi yàwó mi bí ọlọ́wọ́ bá ní alágbára a sì yóò níjọ́ tí ó gbé ẹ̀sán mọ́kàlùkù. pẹ̀lú eléyìí láti wá bọ́ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn-án yóò sì gbà wá lásìkò díẹ̀ oní àdínkà. الإضافة إلى قوله تعالى يوم الدين من باب إضافة ذلك ذلك اليوم إلى ما بعد ما يحصل فيه فاليوم الدين في القرآن أسماء متعددة ọlọ́ni máa gidi ìyàwó mi dìí olùlágbára a sì yóò níjọ́ ẹ̀san ìjọ́ ẹ̀san yẹn sẹ́sàn nìkan náà ni ọ̀sẹ̀lẹ̀ lọ́la rẹ̀ ọlọ́run fi ọjọ́ ti sí ìkan nínú tí ọ̀sẹ̀lẹ̀ ni ìtí ọ̀sẹ̀lẹ̀ pọ̀ níjọ́ náà kì í sẹ̀sàn nìkan láàyè ní olóríṣiríṣi inú Quran ọlọ́run tó wá fi orúkọ ó tún fi tì sí àwọn nǹkan míì nínú àwọn nǹkan tó gbà wọn náà tó ṣẹlẹ̀ lọ́la ẹ̀dá tó wá ṣàyẹ̀wò rẹ̀ alákọ̀ọ́kọ́ ọjọ́ ẹ̀san yìí tá a gbé ní yọ́ọ̀mì bíi ọlọ́run tó pè láàyè nínú kùránì yóò wọlé ààfin ọjọ́ ọ̀pìn ọjọ́ ọ̀pìn ọlọ́run bá sọ nínú suratul Baqara àyà kẹjọ ìpè wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin ọ̀pẹ̀ nínú àwọn mùnáfíkì ànáṣù lọ́lọ́wọ́ àwọn ìyẹn ní o oníjókòó àti màdùnásù o gbà mí àlùfáà wọn káàkiri nìkan tí òun mú mi lọ gbà mí yóò lò fún mọ́mí nìkan tí òun káàkiri lọ ní ìjẹ̀dé gbà mí yóò lò fún mọ́mí ní àti káàkiri ìgbà mí yóò lò fún àwọn ọ̀nà àbí àwọn sọ̀rọ̀ ṣe wọ́n fojú àwọn mùsùlùmí pé mùsùlùmí làwọn àyàlé kù à ní ṣe mùsùlùmí wọn tí kò nẹ̀sìn wọn. ayé àbẹ́ta lọ́dọ̀ sọ̀rọ̀ wọn níbẹ̀rẹ̀ ọlọ́ba àdéjọ́ lásọ nípa àwọn mùnàbíkẹ́ tó wá bí náà ní àṣìmọ́ ìyẹ̀kúlù ámẹ́nà bílá ìwọ́bìlì òmìnira àṣẹ ọbẹ̀ tó àwọn mùnàbíkì ẹtí ọmọ fẹnu ara rẹ̀ sọ ipe ámẹ́nà bílá àwọn ìgbàsọ́ sọ́lọ́ wọ́bìlì òmìnira àṣẹ anígbàgbọ́ sí ọjọ́ kẹ́yìn wà máa ń bí mo pè ní àyáyíkú wa gbèsè mú mi òdodo wàá wù yẹ wàá wù yẹ wọ́n wàá wù yẹ àyè tó náà ní méje lọ́dọ̀ ẹ̀ẹ́gbà wọn àgbàlagbà ọba àdé àdínà wọn fi tu sí méje yorùbá ẹ̀ wà mí náà náà sì máa ń yẹ kó lu àmàlà náà bí láàbí wà mí yẹ ọmọ ilé àṣẹ wà máa ń mú bí mo kú mi ní kí wá ní díẹ̀ tí a fi pè ní àdé ọmọ ilé àṣẹ ọjọ́ ọ̀kẹ́ni ọjọ́ ọ̀kẹ́ni náà ní torí pé ńgbà tí àdínde bá ṣẹlẹ̀ òkú ti bá yá yìí kò sí ọjọ́ ọdẹ ayé kankan tẹ́kọ̀ọ́ ọmọ ká òkun ti dé bá wọn. bẹ́ẹ̀ náà sì ni ọjọ́ ọ̀kan ìlú náà torí pé tó náà bá ti lè dé kò sí kó wọn wọ̀ mọ́ ọjọ́ ẹ̀yọ kan náà ló wọ́n mọ̀ jẹ́ kò ní ṣe bẹ́ẹ̀ wà pé ẹtì lójọ́ kan náà láti lẹ́lẹ́ ẹtì lójọ́ méjì ẹ̀rọ rárá kò sí mọ̀ ilé ayé ẹ̀ ti ṣe torí ẹ̀rọ náà wọ́n kẹ́mi táwọn ọmọ sọ̀rọ̀ pé pé ní nínú tọ́lọ́ tó pé ọlọ́run tó pé ní alàyàtò àfíà ìṣẹ̀lẹ̀ ìkẹyìn ṣùgbọ́n ní Qur'an ẹ̀ níbi méjèèjì kò tó bọ̀ àlàáfíà lẹ́ẹ̀mọ̀rin inú èdè lábáà sí wàmá nínà lèmọ̀ ọ̀ṣọ́gbọ́fì wàmá nínà lèmọ̀ nìrúti àwọn ìdìnnà àti ọ̀kẹ́lì yẹbi oṣù akókò wà fi nà àti yẹtẹ ètí àbá ibi àwọn ènìyàn àbá ìdùnnú alẹ́ yìí nínú àgbéyà rẹ̀. Bàmá Amídà ní Bàbá Ìrúwò ti áwọ̀ ìdí náà ti kò bẹ́ẹ̀ yẹjú oṣù hálà gbogbo wà fi náà ti yẹ bẹ́ẹ̀. Ìgbà mi yóò rí náà ti kò lè rí màlẹ́ rúti. Ìgbà mi yóò rí màlẹ́ rúti kò lè rí náà ti nígbà tí ìbá ti lè gbọ́ lo àlẹ́ àásírọ̀ fún wa láàyè tá a ti mọ̀ pé àlẹ́ àyájọ́ àásírọ̀ yìí ìsẹ̀mí ìkànnì tó yàtọ̀ sí ìta àti ìṣe bọ̀ inú sọ́ra kura àyà twenty seven ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ pé aláwù yẹ kó sótò rísítọ̀ ní máa ń yí àṣà wáyà tẹ̀lé wàfàrí pé ó bẹ́lẹ̀ háyà àti dúnìyà wàmà háyà àti dúnìyà bẹ́lẹ̀ àkìrọ̀ ti ilà mọ́ta. ọlọ́ọ̀bà àdìgbọ́lá ọ sọ pé aláwọ àwùsọ́tò ìsọ̀lì máa ń yaṣá ọlọ́wọ́ bá máa ń tẹ ìjẹ ìmúlẹ̀ fẹ́ni tó bá wù bọ́ bá sì rọ̀mọ́ mọ̀ sí à ọlọ́run bọ́ bá sì rọ̀mọ́ fífẹ́ ọlọ́run ni ó ṣiṣẹ́ ń tòótọ́ o ṣùgbọ́n ká parí kan oògùn kó wọn ọ̀pọ̀ ju tó ọ̀nà lọ mọ̀ sí ọlọ́run ni ó tẹ̀lé aláwọ àwùsọ́tò ìsọ̀lì máa ń yaṣá ọlọ́run máa tẹ̀jẹ̀ lẹ́ńtọ́ bá bá ìfẹ́ ọlọ́run mú wáyé kéde a sì máa fún fẹ́lòmíì bí ọ̀nà kankan kò ní rí míì ṣùgbọ́n kálukú náà ni ó rí o wà fárí hu obìnrin háyà àti dùnìyà àwọn káfíìrì wọn ń yọ wọn ń dunnú nítorí ìṣẹ̀mí tí ò ní pẹ́ tán ìṣẹ̀mí ilé ayé wàmọ́lẹ́ háyà àti dùnìyà àfilẹ̀ àkìrọ̀tì ìlà àmọ́ta ọlọ́run ìsẹ̀mí ilé ayé ìkọjẹ́ kínní kankan fèlè ákírọ́tì tá a bá ní ká pọ̀ bí ẹ̀ pẹ̀lú tìgbẹ̀yìn tá a gbà wọ́n á lò ilẹ̀ amọ̀ta ìgbádùn kan lásán ni ọlọ́run ṣe lẹ́dàá ìgbádùn kan ìgbádùn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbádùn kan tọ́gbọ̀n wọn tọ́lẹ̀ padà kábí ojú òkúta ilé ìjókòó yìí kò tí ìtọ́ kò tí ìtọ́ láti kẹ́lẹ́ tí ẹnì kan lọ àwọn aṣíwájú wa ní yunifásitì ọ̀rùbá ọ̀sálàyìí ọlọ́dọ̀ rọmọdéyàn ọ̀dá lẹ́jọ̀ lánàá nígbà wò kírọ́ọ̀sì nítorí kírọ́ọ̀sì ó di uca ó ti dákẹ́ báyìí ẹ wò bí ọlọ́ one process one process professorship ẹ̀ lọ́wọ́ ẹ wò tó bí ọlọ́ ọlọ́wọ́ á nyára ìsáyé ló ti gba professor yọlọ́gba ló sáré ẹ ẹ wò gbèsè ayé tá tá tá àkúlé yá tá àkúlé yá tá àdìmọ́ báyà ìdìbá ìdàwó ìdìbò bàbá àsáàtù ọlọ́dà àkókò àtàlàkùn ọ̀dà aláwọ̀ ọlọ́ọ̀bá ọ̀rọ̀ náà sàmúkú fún ọ láti tóbi ọlọ́wọ́ láàmú rẹ̀ ọlọ́ọ̀bá àdìgbẹ́ láti pé aláwọ̀ yà wọ́n tó lórí sọ́ọ́lì máa ń yà já àwọn ẹ̀kọ́ yà tó dé wàfà tó lówó bẹ́lẹ́ ayé àti ìgbòyà àwọn káàkiri wọn dúró sí ayé ìgbọ́ kí wọ́n lówó rẹpẹtẹ kí wọ́n lọ́mọ rẹpẹtẹ ọlọ́ni wọn mọ̀ ní àyà àtúntò ní àfẹ́lẹ́ àfẹ́rọ́tì ìlà mọ́tà. ìsẹ̀mí ilé ayé kò jẹ́ kíní kan tábàdàkọ̀ kí ẹ̀sìn ti ń bọ̀ tí ó kàn mí ìta wà ìlà mọ́tà ọkọ̀ jẹ́ ìgbàlù kan péréte lásán ni. bẹ́ẹ̀ yẹn ti lọ ọpẹ́ láyé tó ilé yóò lò láyé kí á kú ìdí ayé lọ. àbọ̀lò ìṣòwò àlọ́ oríṣiríṣi àlefa tó máa àlefa ìdí bàdàá fàlà bùdàmí yàwùmí tẹ̀sí irú ìlà ọ̀rí tó a bá lo ẹgbẹ̀rún kan ọdún láyé tọ́jà pé àtẹ̀tọ́ lọ bá kẹ́kẹ́ àdúgbò bí àdàmì ló wà lẹ́sẹ̀ àkọsà èèyàn mi ò lówó bá tó máa lè fẹ́ ilé bá àdá ha ọlọ́run tó wá dẹ́kẹ́ mi tí ó ń dùn lọ ó tún wọ́n two thousand bíi sí ó di ó di three thousand. bàtà abúdá mi yàwó mi ẹ̀sìn irú ìlànà ọ̀gbìn kò síbú yẹ níjọ́ kan ọ̀wọ́ nù sáré kẹ́kẹ́ ni inú ọlọ́run bá lóde sáré o ìlẹ̀gbẹ̀rún yóò jẹ́ o ìlẹ̀gbẹ̀rún sáré ìlẹ̀gbẹ̀rún yóò wà ọlọ́run bá lóde sáré náà ni o ọlọ́run bá lóde sáré yọba yọba alìjẹ àlùbá ti ọlọ́run jẹ òde. àyàtú ìtẹ̀mí tà ń lò ìsẹ̀mí tọ́bẹ̀ tọ́bẹ̀ àdébí adáhùn ti rí kọjá bẹ̀ ìsẹ̀mí máa wọ̀nyẹ. ìsẹ̀mí alákọ̀ọ́ ó lè tá a pè ní alamubasa ayatollah alamudara ìgbà tá a wà ní ọmọ náà mú tọ́lọ̀ dá àdébí adáwọ̀ aláìsàlátọ̀ sálàmù náà tọ́lọ̀ wá kó gbogbo àwọn ọmọdé rẹ̀ tó fàájà ní bàrà tọ́lọ̀ bí aláṣọ bẹ̀rọ̀ kọ́ọ̀lù bàrà tọ́lá ní sí ìkọlọ lọ́wọ́ bá yín tí máa rìn tí máa tọ́jú yín ní gbogbo ara sọ pé bẹ́ẹ̀ ni ìwọ ọlọ́lọ́ba wa ọlọ́mọ tọ́jú wa ìmáàmù bá wí bẹ́ẹ̀ lọ abáàmà ọlọ́ọ̀ni wọ́n tún gbé nura wọn kù kó tó padà sí bàrà bí àmì ìlànà àdáwà àti ìtura wọn níbà bímọ níbà bímọ níbà bímọ. ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìsẹ̀mí inú oyún ìsẹ́mi inú oyún ta lọ́nà tí wọ́n yìí pé mo yí ló wà lẹ́lẹ̀ ẹ̀ dáhùn tí ìbá ni kí wọ́n bá sọ fún yàn èyí lè mọ̀ pé inú oyún ló ti jáde àbí ló mẹ́rin ọmọ ẹni ló wáyé fún ọmọ rẹ̀ yóò gbọ́dọ̀ yín pẹ̀lú àgbo yóò ti jáde lọ́nà aláwọ̀ ìjẹ̀lẹ̀ ìgbà táwa ní ọlẹ̀ ìgbà táwa ní ọlẹ́wọ̀n ní ẹni kọ́ àṣìkí wa ní ẹni kọ́ ìgbésí ayé wa kó tá a lòlẹ́ ayé àjò lórí ilé àjò lórí ikú gbọ́dọ̀mọ́ ní ìbámu ti dára ọ̀rọ̀. àtúndòyún sábàdà lásìkò tọ́lọ́ àtúnkọ́ sínú sẹ̀mí mi ẹlẹ́gbẹ̀rà tó lẹ́yìn sẹ̀mí ilé ayé ìsẹ̀mí tó lẹ́yìn tó lọ́n fẹ̀yìn ẹ̀dẹ̀ yóò kó sínú ẹ̀mí òwò bàtà bàtà àbúrò náà lẹ́gbẹ̀ẹ́ tó ń sara yìí wọ̀ á. Nígbà bá wá kéde yọ máa ké yọ máa wá lọ́wọ́. Nígbà bá wá tọ́tún nílà akẹ́kọ̀ọ́ ká lọ. Yọ máa rú kó sùn òru. Yọ máa sọ̀rọ̀ gbéraga. Ọ̀rọ̀ jọra ẹni lójú. Àtọ̀ wá kó nù sẹ́mi, àtọ̀ wá kó sì sẹ́mi kẹrin. Oní ẹ̀ ní Álámù ti mú sáré. Lọ́dọ̀ fún ilẹ̀ tó ń kúrò àná. Fáwọn èèyàn kọ̀ọ̀ والنار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب اللهم ثم يمن إنه سعيد لوسع نرى نبعثه ọlọ́wájú ọyọ́ ọmọdékun mú sáà gbọ̀gbọ́ wájú ọjọ́ tí a ti di ọ̀sẹ̀ lẹ̀ ọlọ́sọ̀kẹ́ adéjìlú alágbára àwọn àṣà ẹ lọ fi àwọn èèyàn rà á rẹ̀ sínú ìyá tó ń lé ju tí mo sáré lọ. kí túmọ̀ sí ọlọ́run náà sọ pé ìyá bẹ́ẹ̀ mo sáré lọ́lọ́kọ́ sáré lọ́wọ́ ìyá dé yà tó. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin yẹn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àmọ́ mi ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìkejì àmọ́ ṣùgbọ́n pátá wà náà àwọn náà pé ni àbí ẹ̀kọ́ ni a sì ń jẹ a tí wọ́n mọ̀ fún yàrá méjì bá àwọn wà dáadáa pẹ̀lú ògùn ọlọ́run àsìkò báyìí lọ́lọ́fẹ́ fún àti ojú ẹ̀. ìṣẹ̀lẹ̀ ilé ayé ní máa ń tàn wá jẹ lọ́ra arí ọ̀tún rẹ̀ arótì rẹ̀ níwọ̀n bá tọ́lọ́ ní kárí rẹ̀ lọ́rọ́ náà sọ pé ètò hàn láàrin o tọ́pamọ́ tọ́pọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ilé ayé náà ìṣẹ̀lẹ̀ ìdílé sáré àárín kankan bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ àlèkè àmọ́ iná ẹ̀rọ iná ẹ̀ máa ń gbé ọmọ ìdí náà lórí lórí. táǹkà lójoojúmọ́ táǹkà gbogbo orúkọ kan ẹlẹ́mi ọ̀fẹ́ fún filani alihamudulilayi rabila alami arahamani rahim maliki yaomi dii. ìgbàgbọ́ fún adó àti ìdí òkè sílẹ̀ mẹ́rẹ̀ yóò sì máa kà. ọlọ́pàá sàlùwà ọlọ́run bá lè pẹ́ lásìkò wọn mẹ́lẹ̀ àyáàtò dúníyà tẹ́lẹ̀ àṣírọ́ ti ń là nàdá. òun tẹ bá ní ẹ̀kọ́ bí àìsèkì ti bí ayé ó ti gbé tó ìsẹ̀mí kan ìsẹ̀mí yẹpẹrẹ kan lásán ni ìgbádùn kékeré kan ìsẹ̀mí ti ẹlẹ́ẹ̀karùn-ún ni ọ̀wà máa lọ gbére tí ò lè sùkú mọ́. kódà bá a ti sàtẹ́wé ọ̀sán lọ́la àjọṣẹ́lá ọlọ́run ọ̀sọ̀ ikú ti ń pa wọn àti ọ̀sọ̀ bíbí ẹ̀dá kan tí ó wà abákàlùkù àwọn tó wà láti tẹ̀lé náà tí ó lọ bá wọn ẹ̀tọ́ wà lè ká ìtọ́ lọ bá wọn tí ká lùkọ́ rẹ̀ kọ́mínáṣí ẹ̀ pé ikú rẹ̀ ikú rẹ̀ ti máa ń gbẹ̀rù wáyé ayé ọlọ́run bá wà lóko wọn olùdó ju gbogbo bá lọ. tálùkọ́ wà máa gbà á òsìkú bẹ̀rẹ̀ ti gbẹ̀ mí yìí. ọlọ́run tó sọ fún wa pé nípa àlẹ́ àṣírọ̀ inú sọ́rọ́ tó làálá oníbàlẹ̀ tó fi òun náà gbọ́lá ìsẹ̀mí tílé ayé tí ò ní fẹ́ tẹ̀yìn adé alẹ́kùá ìsẹ̀mí tí alìkìyà náà fẹ́yẹ ohun wà lọ́kàn lólórí kù yóò sì kù lọ gbére ọbẹ̀ dénìyàn kọ́nà dọ́jọ́ náà dà fún wa. ó pẹ́lẹ́ kẹta tọ́lọ̀ tuntun yọ mi dé nínú Quran ó pè ní yọ́mùlẹ̀ azima yọ́mùlẹ̀ azima azaba ni kí nǹkan sún wa asaba oní àyíkí nǹkan súnmá ọlọ́run àyíkí lásán asọ́nmá túrọ́tù gáàbì ayé àyíkí ọlọ́run sọ pé wọ́n á ń délé ohun yẹ ọmọ ẹ̀ àzìmá ti ìdílé kòlóògbé ládàá àná ẹ̀dẹ́ káàbì mi máa lè dọ́ọ̀lì mi nàbí ní hàmí mímu wàlá àṣẹbí ìyíyọtọ̀ ọlọ́ni wọ́n á ń délé ohun máa kìlọ̀ báwọn káàbì rí mi yẹ ọmọ ẹ̀ àzìmá ti ìjọba ìgbé bí wọ́n ti gbé ó ti súnmọ́ èdè olóko ló kó ẹ̀dá àná ẹ̀dè rẹ̀ tó ṣe pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ wà níbi gbogbo rẹ̀ káàdé ní sínú ọmọ bí yọ ọmọ bí màrí sínú rẹ̀ ọmọ màrí ọlọ́ni máa lè lọ́ọ̀dì ní nàmì nìkan ní kọ̀sẹ́rẹ́ ẹ̀mùlẹ̀ kankan fún alákòóso èèyàn àmì ìmọ̀ ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ tó súnmọ́ yẹn dáadáa omi gbóná náà àwọn ẹ̀dẹ́ hà mí. wàlá aṣẹ́fẹ́ ilé yìí yìí kọ́ bẹ́ẹ̀ náà sì ni kò sí ẹtí ọ̀wá sí kankan táwọn agbọ́ ìpẹ́ rẹ̀ tó bá dàbí yá mọ̀ àyàfi àwọn tọ́lọ́ yóò dá wọn. kí n túmọ̀ sí pé ọlọ́run bá àdéjọ́lá ó pè ní yọ ọmọ ẹ̀ àásìbàtì ọlọ́run pè ní ọ̀pọ̀lọpọ̀ tó tó súnmọ́ ju tí wọ́n súnmọ́ lọ. ṣùgbọ́n ilé ayé oná ní tẹ̀wá jẹ. apákanlọ àwọn sọ pé asipa bíi igbe ọjọ́ lọ́lọ́run ibà sí igbe kìí ṣèjọ tàbíyá mọ́ ṣùgbọ́n tó wà lọ́la ní ti gbé ẹni tí kú rẹ̀ bá ti dé àyíké àwọn rẹ̀ náà ti dé lórí ló tó kù. láàyè bí ọlọ́sọ pé asipati asipatu lè sálá àbí dúró nílẹ̀ àyíká àṣìbá ní sọ́lá tó dẹ́jẹ́ àyà ìṣẹ́wọ̀n àdìjẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó bá ní gbogbo kálukú ó ti súnmọ́ lé sálá àmì ìkùrú nílá ìgbà àṣìbá lẹ́yìn ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ lórí tì í lọ. nínú pàtàkì tuntun yọ̀ọ̀mù díì nínú quran oní àdìyọ̀mù lè bá ọjọ́ àjíǹde ẹ̀ lọ́wọ́ súrọ́ọ̀lù àti àyà kàmú àti kẹfà rẹ̀ nítorí pé gbogbo tí ń ṣẹlẹ̀ pátá lórí ẹgbẹ́ ọlọ́run jù wọn dé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run jù dé àwọn ìyàjẹ̀nu ọlọ́run jù wọn dìde nítorí ìṣirò sẹ́ àwọn adágbà ọlọ́run jù wọn dìde nítorí ìtòlè ara wọn ọlọ́run aṣọ pé kí wọ́n gbẹ̀sán yóò wá sọ àwọn ẹni bíi ẹgbẹ́ ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn yóò sọ pé aláìgbàdé kóńtù ọba a yóò di ebi o àwọn ẹran tó pọ̀ yìí mẹ́wàá ti di ìgbà yìí kóńtù ló ti di ìgbà mọ́ pẹ̀lú wọn ṣíṣe ọ̀wá sí i ti bá ọmọ tó náà kí á lọ. ìyẹn pé báwọn ti ṣe orí ní adé ọbẹ̀ ẹ̀kọ́ ìdùnnú tó ń bá tó ń bá ti di adé lọ. ọlọ́pàá yìí fẹ́ láti gbé ya ayú anáṣù ní kóńtù fi rọ́ ìgbìmọ̀ ìbáàdì. فإنا خلقناكم من تراب ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn tí ebi bá ń ṣe yín nípa àjínde inú wọn lágbájá amiru abdullahi muhammadu dọ́nù joshua èyídà abéwúdé abéwúrẹ́ nítorí ọmọ ẹ̀jẹ̀ ìwọ náà ló ń jọ wá níbi láti kìá mà kí èsì sẹ́nu mi ọlọ́bíyá ayú anásù ẹ̀yọ́ ọmọ èdè nìyà nǹkan tó ń fi ẹ̀yìn mímínà lè bá a kì tọ́wọ́ ti kẹ́ ẹ wà lórí iyèméjì nípa àkókò náà láti jí dìde báyìí náà alábìnà òǹkè tọrọ síbi a ti bẹ̀rẹ̀ iná níbi ìyèpẹ̀ àwọn ọlọ́run ládàáyé látara ìyèpẹ̀ síbi ọ̀bẹ lára ìyèpẹ̀ kátó dá kò sí ìyẹn lára ìyèpẹ̀. ọlọ́dà níbi ádámù àdéṣọ́lá ọ̀sọ́lá látara ìgbèpẹ̀ ọ̀dà àwòrán látara ádámù ọwọ́ ádámù ìkú látara àwọn níbi. ọlọ́run wá sí sani ẹ̀sà ọ̀dà látara tí ò ní pinnu. àwọn tí ti tún ṣe sáyẹ́nsì wọ́n ní enzymes níbi àwọn jẹ tó jẹ àbí ewé inú ńlọ fọ́ọ̀mù spam lọ fọ́ọ̀mù àtọ̀ tọkùnrin tọ̀ lẹ́yìn ìgbà náà ni ó tó wá fọ́ọ̀mù èèyàn ní àṣìṣọ́ ti ẹ̀ ń bí ìwọ̀n wọn ní ojú kan ní ẹ̀ ń gbé padà ṣe ń kọ́ wọn yí padà báwọn ọmọ rí báyìí o ẹ̀rù bí àpapọ̀ ọmọ ìsírẹ́lì náà ni lọ́dọ̀ bá ló ṣe kò gẹ́gẹ́ tó ti bí wọ́n ṣe wú náà ẹ̀dọ́ ibo ni àwọn ọlọ́run ti dìde tí ẹ ti wù ibo ni àwọn kóró àti táàjọ múlẹ́tù tẹ́mi rẹ ni ọjọ́ pọ̀ ọ̀nà ọlọ́run náà ká sódodo ní ìgbéyà àyíkúwa nẹ́ẹ̀sù ẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìkọ̀ǹtọ̀ ìrọ̀ ìpìlẹ̀ náà lẹ́lẹ́ bá rà tẹ́ ẹ bá wà lórí iye méjì nípa àjínde báyìí náà kàlámì náà tó ń bí turọ̀ dágbájú àwọn ọlọ́run ládáyé látara yèèkẹ́ olùmọ̀mí ló ti bá ti lẹ́yìn ìgbà tẹ́ kú nínú yèèkẹ́ Aku ada ila àtọ̀ tó ń bá mi ní Aku tu àtọ̀ tó chéyì ó tún di ẹ̀jẹ̀ rí bíbí ibẹ̀ láti dáyé tu ń bá mi mú ọgbẹ́ di ẹ̀jẹ̀ di bá ó ti bá sí ẹran tí òbí méjì ó gbé ẹ tí ó lóbi jẹ sàrí lọ. ẹ̀wọ̀n ìta ṣẹ̀dá ẹ̀yà sí pé àti ìta àdìkadì ikú ọ̀wá bẹ́ẹ̀ abẹ́ tí ó lo oṣù mẹ́sàn-án yóò lò tí ó lò pé àti tí ò ní lò pé nínú bá yí lọ láwọn ohun tí bá wọn lọ fẹ́ fi ṣàlàyé fún yín ni ike àjíǹde ń bẹ ẹran ti ibi tẹ́ ti wá wọn ní pé ọkọ bí ara àmì máa ń ṣe àwìlá ajáde mùsàmùmá ètò bá wà wọn lọ á di ọwọ́ àánú àwọn olùkẹ́ rẹ̀ bí àsìkò tó wà wọ́n náà ẹ̀dá lò tí ì ní pé wọ́n bá lọ́nà wọn sẹ́yìn ẹ̀ kọ́ ọlọ́run ló ti gbà ọlọ́run ní bá wa fún mẹ́sàn-án mẹ́wàá àṣìyọ̀ ìbálòpọ̀ fi ṣe ọlọ́run fi ra rẹ̀ wọ́n ni ó sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò bá ládá ètò bá wà wọ́n náà ájò bọ́lẹ̀ tó tó wà wọ́n náà ájò ájò tásìkò tiẹ̀ ètò bá wà Jàdùkú tó ń bá máa lọ. Tó ń máa lọ sórí ìjòkó ìdìbò la ẹsẹ̀ làákẹ́ ẹ̀yọ́ bẹ̀ dé ènìyàn. Nígbà tá a tó wá gbé jáde kó nù ya ní àgbé jáde ní géńdé. Wọ́n rẹ̀ pé bí wọ́n ṣe bí tán, wọ́n dàbí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nígbà mi. À ọdún gbé bá mi. Tó ń máa lọ sórí ìjòkó ìdìbò la kẹ́ ẹ̀ lè bí àjíǹde ń bẹ adáyí látara àtọ̀ láàrin oṣù mẹ́sàn-án akọ́wá yọ nínú òkúlù ọmọ ọmọ kékeré tó ń máa lé dábòlòpọ̀ aṣọ́dàgùn ẹtọ́ wa ń dàgbà dàgbà ẹ wá kaagun kókó àníjà aṣọ wàmí tó máa ń yọ táwa fa ọbẹ̀ nù ní ẹ̀ta gbẹ̀mí ẹ̀ tí ò ní ti dọ̀dọ̀ kìí ṣe kó lẹ́sẹ̀ kan fi ṣe ọlọ́run fi ń sọ fún ipá ti dé ń bẹ náà nìyí. ومنكم من يرد إلى أرجل العمر ẹlòmíín bẹ alọ lára ẹ̀mí rẹ̀ ogun yóò di ibi ìṣẹ̀mí tó yẹ pẹrẹ jù nìkéré láyé àlàmọmí bá lèmi mi ṣe á yóò wá jẹ tí ọmọ kẹtàmá lẹ́yìn bàbá tí wọn gbà ó ti dàgbà dàgbà dàgbà ọjọ́ ọjọ́ tó dà wọn retí kó òògùn ńbọlọ ńbọlọ lọlẹ ní òmùlọ ìlà rẹ ti ọmọ ti kú ọmọ ọmọ ti kú màmá gba nílẹ̀ yìí o wọ́n lọ àwọn ọmọ wọn sọ pé àwọn kẹ̀mọ̀ pé àwọn bàbá àwọn máa ń tọ́jú ẹ̀ wọ́n gbà wọ́n ní gbòòrò lè jẹ́ gẹ́gẹ́ kò yí àwọn láyé pé kùnà wọn bàbá bàbá wọn ti máa tọ́jú ẹ̀ bàbá bàbá náà wọ́n á dé ní ìyá àgbà bàbá bàbá náà lọ́dọ̀ ìjọba wọn wọn lọ àgbẹ̀dẹ̀ bí iye tí ní ìgbẹ̀dẹ̀ dàbọ̀ ó yùn sẹ́yìn gẹ́gẹ́ bí wọn ló kú ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run yọ wà á jẹ tí ò ní mọ kẹtọ mọ yọ wà dàbí ọmọ èké wọtara arúgbó ha ti kàkà ń tẹ bàbá ti dé bẹ nínú ẹ náà ní pé ẹni bí ilẹ̀ ha ti kàkà yọ pa lọ́wọ́lọ́wọ́ tí ó farabalẹ̀ bí o wọtara arúgbó ha mi dàtà fàyídà àǹsàlẹ̀nà àlẹ́ àlùmọ́ à ń gbàtà wọlé wọn sọ omi kalẹ̀ sí láti sánmà tójú rọ̀ ìdázát yọ bá mìíràn wárọ̀ bá ti yọ bá wù sókè sí wàá bá tájí ní olùlé sáwòkè nùgbàdì yọ bá mú ayọ èso oríṣiríṣi rẹ ní ìgbèjọ yìí tí ó rẹwà tí ó jọjú gbogbo àwọn ilẹ̀ tá a ti wò ìgbé gbẹ̀rùn ìgbà ọlọ́tẹ̀ ẹ̀sìn àwọn gbogbo bí ọ̀yọ́ alẹ́ ni wọ́n nígbà òjò tó bẹ̀rẹ̀ tó tó ti yọ alẹ́ ní àbí òtún bá yọ alẹ́ wọ́n ti pẹ̀lú nígbà wàásánlẹ̀ wàásánlẹ̀ tí ti bá yọ alẹ́ ni lọ́wọ́ tó tóbi ọlọ́ àwọn nǹkan grace yẹn sì wà bẹ́ẹ̀ láti pẹ̀lẹ́ wọn nígbà tí òkùnkùn dé òtútù òun bẹ́ẹ̀ náà lọ́nà ọba àdìgbọ́lá nínú àdìsí àdìgbò sallallahu alaihi wasallam ó ní nígbà tí àdìgbò bá dé òjòkàn ọ̀rọ̀ níjọ́ bí àdìgbìyàmà yóò dàbí ìmọ̀lẹ́ ìlú yóò sọ̀kalẹ̀ sí gbogbo sàárì kọ̀ọ̀kan kó tó dùkọ̀ bẹ̀ẹ́ lé ìyọ́ wọ̀fà yìí dáhùn nínú àdìgbà kálukọ́ bá jáde nínú sáré kálukọ́ bá jáde àjálàtò onílẹ̀ àkọ́mù kálukọ́ bá jáde kúkúkúkúkú kálukọ́ bá wájú ọdún sáré nígbà tí kálukọ́ bá wo orí èèyàn lọ sára ní ẹ̀gbọ́n bàbá ìlú òun lélẹ́yìn tí ó wà parí sísá lọ. dáa nígbà eléyìí náà lẹ́yìn ìmọ̀ ẹjọ́ ọlọ́ọ̀bá àlejò ọlá ọba òdodo ní wà á ná òkúdó kékeré mọ́ta àdúgbò ọlọ́ọ̀bá yóò jẹ́ àwọn òkúdé wà á ná owó ara àkùnrin iṣẹ́ ìmọ̀kọ́dé ọlọ́ọ̀bá sì lágbára lórí gbogbo nǹkan yọ̀ọ̀mù dínì ọlọ́ọ̀bá àlejò ọlá tó tó kò yọ̀ọ̀mù lè bá àdé ọjọ́ ìgbé ẹ̀dá nìyẹn ó pẹ́lẹ́ ẹ̀ka tọ́lọ́ táǹkà kòkòrò táǹkà kòkòrò lójúmọ́ wọn náà ni yọ ọmọ kàwá wọlé ọjọ́ òfò lọ́ka yìí láti di gábùnù gábùnù nínú sẹ̀ríyà tí ìrọ̀bá sí ọjà lọ́yẹ kó owó tí ẹ gbélé kó ti wá kó ti gbàgbé ẹgbẹ́ àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀ mi dáadáa àwọn èèyàn kan bẹ̀rẹ̀ gba lásìrà ní ọmọ wa wọ́n ti dé báyìí nípa bá bá fi ọjà lẹ̀ fún ọ̀rẹ́ wọn wọ́n ti dé báyìí ló ń ta ọlọ́ọ̀lẹ́ tó já ọ̀rọ̀ lásìrà ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ti rí wíwú lásán ní òbí gbowó lé lórí. Nígbà yìí tó yẹ kó ọ̀ra ní one thousand ní wọ́n á ní three thousand lọ́wọ́ nítorí ọ̀ra yìí thirty thousand tí wọ́n á pé àwọn bíi ọ̀pọ̀ kò dé lọ́dẹ̀ thousand. Gáàbù ló ń pè ní ìṣẹ̀lẹ̀ à. Kàsára òfò láyé tọ́ba bíbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ à nínú òfin tí ẹ̀ bá ti fẹ́ jọ́ lọ pẹjọ́ yọwọ àkókò fíìsì lọ adájọ́ kọmpẹni ẹni ẹni túláàsì ọgbọdọ dá tọjú àtàlà àmì yẹ gbọ́dọ̀ dàpadà ìjàwá ti pèsè rí àbò pèsè ńlùmí jà ọ àbíwò wa ẹ ẹ dáhùn ní apá kan sẹ̀rí àbíwò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n dókòó sórí àga fún èsì sẹ̀rí ìdíjú fún èsì sẹ̀rí à ọ̀pọ̀lọpọ̀ mẹ́la ti di dídùn lẹ́yìn bá ti yàgbá sí tó bá ti di tẹ́lẹ̀ ìwé bá ti di dídùn yóò ti máa ìdájọ́ ti máa kébọ̀ rẹ̀ adájọ́ ti bá ti jọ bẹ̀ ní dẹ́láwọ̀ nǹkan ló ń ṣe fún ọlọ́run sábà. àbí ẹ̀rí nígbà tí ẹ̀ máa ń gba tọ́láyé gbogbo pákéjì five million lọ́lọ́dún tí wọ́n sì bá forty million lẹ́ẹ̀kan náà lọ́wọ́ àkáǹtì rẹ̀ gẹ́gẹ́ bá ìbá ti ẹ̀sìn bẹ́ẹ̀ kí a ní ṣe <laughs> èdè ọjọ́ ìpínlẹ̀ àjàjẹ́rẹ́ ní tàgábòlù anabi wa sallallahu alayhi wa sallam ẹ ibn abbas ọba wa ipe ìjọ ọsẹlẹ ìjọ náà gẹgbẹ sọ wàá di òní pé anabi wa sallallahu alayhi wa sallam sọ pé gbogbo múmi ní kọ̀ọ̀kan tí ó wà nǹkan náà lọ́wọ́ iná ẹ̀ ni ó ní ààyè nínú náà pé tó bá yípa burú ló ṣe ní ìgbẹ́ ìbàdí sí gbogbo gbogbo káàdì tí nínú àdìjẹ́nà pé kó tó bá ṣe dáadáa ní ìbẹ̀rẹ̀ ìbàdí sí. ọlọ́run àjọyọ̀ gbé nínú àwọn mọ̀lẹ́bí tó bá nínú ẹni tó súnmọ́ ni àbí mọ̀lẹ́bí ni tó jẹ́ èrò náà ọlọ́run àkó ààyè rẹ̀ tó ní ó dé sí àdìjẹ́nà yóò kó pọ̀ fún mọ̀lẹ́bí rẹ̀ tó wà nínú àdìjẹ́nà ọlọ́run wo tàwọn èèyàn náà èyí tó ṣe yí ẹni ẹtọ́ jẹ́ni àjẹ́nà ibi tó yóò dé sínú náà ọlọ́run wàá pa gbogbo àwọn àjò ń pọ̀ fún mọ̀lẹ́bí rẹ̀ ló wọ̀ ọ̀nà kájú ọ̀wà yìí yọ̀ ọ̀nà kàdá ọjọ́ ìdílé ọ̀nà ìra ẹni lé lẹ́yìn o ọjọ́ òfò láàyè kọ́nà kọ́ sàánú wa o ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kú súrọ́ọ̀nù kàdá ọ̀nà fúra kẹfẹ́ kùráńdà ní kàdá ọ̀nà áyà ẹ̀sìn sí ìkẹwàá أذن يوم يجمعكم ليوم الجمع ليوم الجمع يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التراب فمن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الخوف العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير قال يوم يجمعكم ìjọba náà lọ kú ìjọ ìyá obìnrin ìjọba ni ní ọjọ́ àkójọ àgbọ̀wá síbẹ̀ nínú ọjọ́ nínú ọjọ́ ọjọ́ òkè náà yóò dáwọn àgbọ̀wá síbẹ̀ ìṣàkóso. wíńtọ́rọ̀ àbájúwa ìyẹ́wò tàbáwò ọlọ́ni dáadéka ìyẹ́wò tàbáwò ọjọ́ ìfìdí ọjà jẹ́rẹ́ ní ìṣòro tó yẹjú tó kílíà níjọ́ náà jẹ́ wàmọ̀ yóò fi ń bè lá ẹ bá ní gbàsọ́dọ̀ wàyà amẹ́lẹ́ sọ́ọ́lẹ̀ á tó sì ń ṣiṣẹ́ rí lókè fẹ́rẹ́ ájú iṣẹ́ ìdí ààbẹ̀ ọlọ́run ayé ọba pa àwọn àṣìṣe rẹ̀ èyí ò lè ṣe ọmọ láṣìṣe kọ́sàmùtì lẹ́gbọ̀n ọlọ́wọ́ wa máa fi dáadáa tó tó yọ àwọn tó ka àwọn àṣìṣe rẹ wáyé dédéluwo wáyé dédéluwo dáná ọlọ́wọ́ fi wé ẹni bẹ́ẹ̀ kó sínú ọgbà ìjẹra pẹ́ẹ́dé ní ta ti alága táwọn akéde mọ́tò tó lé kéèké tí ọmọ sàn bẹ́ẹ̀ kí wọn náà bá fẹ́ wo ìwòye tó da wọ́n lé kó o jẹ́ kó o bọ̀ sí gíláàsì ìgbẹ́lẹ̀ rẹ̀ gíláàsì tó yẹ pé tó bá bẹ lábẹ́ rẹ̀ ọmọ rẹ̀ kọ́ wá jẹ́ kí wọ́n bá la ọ̀dọ́ gbé lóríṣiríṣi pẹ̀lú tó bá ti dẹ́sẹ̀ wọlé rẹ báyìí ọkàn máa rí orí tí ń rìn ìbàdàn ní ẹsẹ̀ rẹ jù ní ẹ̀ka kọ́ wá bí òun ló ti mọ ọdún pẹ̀lú ojoojúmọ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ilé ayé nu òtí mọ́tà lè fìyà òtí mọ́ ẹ̀dúrà tẹ̀lé. ọlọ́ọ̀bà àdéjọ aláṣọ ìgbé yòókè inú dàdànà ti ọlọ́run fi rú ẹni bẹ́ẹ̀ kó súnmọ́ àdìdẹ́nà tẹ́gbẹ́rẹ́ kéékèèké wọ́n máa rìn ní abẹ́rẹ́ báyìí kọ́ọ̀lù dìde náà fi ha wọ́n máa bẹ́lọ́bẹ́lọ́ lórí abàdáni láéláé. mọ́ṣálà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti nílò èdè lárúbáwá àlẹ́kùlùlù a máa jẹ́ kí nǹkan máa lọ lórí àlẹ́kùlùlù a máa jẹ́ kí nǹkan pẹ̀lú ọ̀kan ní kése ọ̀wá túmọ̀ ìpínlẹ̀ ọ̀mọ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀ ọmọ tí ẹ bá sọ ní káàdì inú wẹ́rẹ́ pé wọ́n ti ń bí wọ́n ti ń kú làwọn àwọn ọlọ́dà ìwọ ọlọ́run délé ọmọ délé ọmọ ọbẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ní mẹ́jọ òun wá o <laughs> bàbá rẹ̀ káàdì ìlú àwọn sọ o ọdún ọlọ́run bá gbé káàdì ilẹ̀ fi hà wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ kẹ́lò gbé ọmọ ìgbà wípé ọjọ́ gbẹ̀pẹ̀ ọlọ́run bá sọ pé abàdà láéláé ni wọ́n máa wà bẹ́ẹ̀ dáa ìkàlẹ̀ èrè ìjẹ tọ́gbọ̀n pẹ́lẹ́lẹ́ ìjẹ wàlẹ̀ ní ìnàkàbàrú ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe tèbèrè sọ́lọ́ wàkàtà kú bí ààyè àti nàá tí wọ́n pe ọ̀rọ̀ àwa ọlọ́run tí wọ́n pe rọ́ kùláìka àṣàbù náà àwọn èèyàn yóò máa jẹ́ ìwò náà káàlì ìnàbíyà táwọn ọmọ ọmọ bẹ́ẹ̀ láíláì wàbí ìsàlùmọ̀ sí ilé ìtọ́jú níbi ilé ìlú pèsè tafẹ́ ló bẹ́ẹ̀ pé ọlọ́run pé yọ́ọ̀mù díìrì ọlọ́run pé ní yọ́ọ̀mù tàbáwò ọjọ́ tó ṣe pé òkú hàn ìní ọ̀hàn síyàn nípa pé ọkọ̀ sínú náà ọwọ́ àkókò ààyè tó yẹ kó dé sí nínú àjẹnà. nínú ọjọ́ tó lọ pé yọ́ọ̀mù díì òun náà ní yọ́ọ̀mù tàlá ọjọ́ pàdé ọjọ́ ńlá. ìpàdé ọ̀sẹ̀lẹ̀ láàrin ọmọ àdébí ádámà àtọ́lọ́mù ṣùgbọ́n mú mi ní nìkan ní ọ̀rọ̀ náà gẹ́gẹ́ lọ́wọ́ bá ṣe sọ pé ojú omi yá ọmọ ìdè náà bẹ̀rọ̀ ilẹ̀ àwọn mi náà náà bẹ̀rọ̀ wọ́n ojú omi yá ọmọ ìdè bá sírọ̀ tẹ̀lé nínú àyè wọ alábì àbá bẹ̀rọ̀ àwọn ojú kan ọlọ́wọ́ dá ẹwà kù mọ́ tó bá dàbí kí á mọ̀ ẹ̀ rà mí rọ̀rọ̀ ọlọ́run lára wọn kó jẹ́ pé ní ayé yìí tí wàá lè yẹ bá mọ́ mọ́ ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ ojú rẹ̀ ọ̀ láti kìyàmà yóò tún wá dá àdúrà lọ ojú ogun yàwó mọ́nìyàn nìkan bẹ̀rọ̀ àwọn ojú kan yóò tún dúdúdú láti kìyàmà ilà àwọn òpéyà nìkan bẹ̀rọ̀ wọ́n máa wọ lọ́wọ́ bá wọn. النبي صلى الله عليه وسلم حديث له قل إن موسى ترون ربكم كما ترون هذا القمر لا تضامون بالرؤيته ẹ̀yin bọ̀ wá ẹ̀yin mọ́ bí òdodo ẹ̀ ń bọ̀ wá ẹ̀yin ọlọ́ọ̀bá àlejò ọlá láti fi àmà bẹ́ẹ̀ ṣe máa rí òṣùpá lé ayé téèjì òní pé ìwọ kórè rẹ láwùjọ òṣùpá bẹ́ẹ̀ náà ni wọ́n yóò ṣe lọ́dọ̀ ọ̀gbọ́n láti fi àmà ṣùgbọ́n òṣùpá káàbì òníkò ọlọ́run ní lórí pé àbẹ̀lẹ̀ ìbẹ́ mi kárí ẹni yìí kárí ẹni ọlá ọlọ́run ní ṣe àbẹ̀lẹ̀ bá ọ̀gá mi lọ́dọ̀ láti fi àmà ìpàdé ọ̀sẹ̀ láàrin mú mi àtọ̀lọ́ ìpàdé ọ̀sẹ̀ lẹ̀ láàrin mọ́mìnì àti káfíìrì tí kálukú wà lọ́sàlárú lálùkì àmà ìpàdé ọ̀sẹ̀lẹ̀ láàrin ọmọ àdẹ́bí ádámà àtà ádámà àti ìsàlárù ọ̀sàlà ìdọ́bìnrin àmì nígbà tí wọ́n lọ abájé àwọn èèyàn ìrẹ̀lẹ̀ ọba ádámà àti ìsàlárù ọ̀sàlà wọ́n wá sí ìjọba wájú ọlọ́run ohun tó làwọn tó ìjọba ọlọ́run mọ́dá àyẹ̀dọ̀ àdókò rárá ohun lò ẹ̀ ẹ̀ máa ń fi ọlọ́run fún ọmọ ìjẹ̀lú jẹ ẹ̀yà bàbá ń wà ní ìsàlárù ọ̀sàlà níwọ̀n lọ́gbẹ́ rárá ohun owó tó bẹ́ẹ̀ nígbà tó bí mu lórí àwọn èèyàn ohun tó kù ní ẹni ọlọ́ba fún parẹ́ abẹ́rẹ́ yẹn díẹ̀ ohun olè ti pẹ̀ wájú ọlọ́run yẹn lọ́ba ìbúrọ̀ ìpàdé ìgbàlódé ìbúrọ̀ ìbúrọ̀ pẹ̀ rárá ó ti ní ọlọ́dẹ ta fún nǹkan òun ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ti ṣe lọ́jọ́ torí o àwọn káàkiri nígbà tó ń sáwùsà wẹ́lẹ́wẹ́lẹ́ náà wọ́n á fi àdé nǹkan kọ́ ìtọ́jà nígbà tí ta lọ bá òjò pé báyìí bá aláàbò ààbà lọ́sẹ̀ àbò nígbà àlùkù yẹn lè kú. ó sì lẹ́nu kọ́ ọmọ lọ́gbẹ́ ni ẹni tó dàgbà yìí ẹdílé bẹ́ẹ̀ oní òsè má ẹ wá ẹ wá mú ìdènà àwọn kéékèèké ìgbà yẹn ní ẹ bá lè sọ̀rọ̀. làwọn náà bá wọn gbà á níbo tí mo bá wọn yé lòdì sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀ kí wọ́n á lè sìn wá sí nígbà tí wọ́n lòdì sọ̀rọ̀ irọ́ tó ń pa wọn ní òtí ìgbàgbọ́ náà ṣe lónìí. lọ́ba ni wọn lọ bá musa alẹ́ ìsàlá bàtà musa bí òun kẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ síbẹ̀ òun tó ṣe gbé nígbà tí kìbùtì àyígbà tí ọmọ ìsírẹ́lì àti kìbùtì náà yà ibi tó ń dé kó ọba ọmọ ẹgbẹ́ ọkọ ọba tó ti tẹ báyìí ọwọ́ tó ń dé báyìí ti ṣe ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ ara tó ń ti tó ara ẹni mọ ẹ kí ló pẹ ti tẹ kí ló ti tó bá tó ọmọ ẹni tó ti bá tó bá tó òun ọmọ tọ́lọ́wọ́ sí lóye tó ní àti tó ní àlùyá mọ̀ ẹ̀mí ìkọ́jẹ́ pé tí ẹ̀ bá ná yàn ó ti là á ká ìdòdó náà kéṣù ọmọ gba ọmọ nàmọ́ yàn lọ olóńgbò ọba ọba gbàgbéra ìjà tó bí dẹ ní ti pọ̀ ju kó ọba sọ̀rọ̀ báyìí ní àti ọlọ́dẹ ọba mi tí ọ̀dà ó ti kó lè kó lè nìyí lọ́rẹ̀ olóńgbò ọmọ tọ́lọ́wọ́ sí bẹ́ẹ̀ wá dààmú wọ́n wá gbọ́dọ̀ ẹ̀ lọ́ba ẹ̀ lọ́ba yìí sáré sàrà lọ́sàrà torí pé òǹdọ́lọ́ dá lọ́dà wọ́n bá tó lọ yí sá lágbèrè dẹ́tù wọ́n bá tó kà ó ń kẹ̀ ó ń tiẹ̀ ti gbè lọ́dọ̀ láyé tiẹ̀ tó lọ́mọ ọlọ́kọ́ ọmọ tó lọ́mọ òṣèlú wọ́n bá ṣe lọ́dọ̀ àdébí wọn àdébí wọn sọ́dọ̀ láàyè sọ́dọ̀ ó ní òun wà lọ síbi ibi àríṣù ọlọ́run ibi àgbà ọlọ́run òun wà kúrú kalẹ̀ gbogbo ohun tó hùmà nínú ẹ̀yìn òun ó bí dọ́nà tó wọ́n fi kí ọlọ́run sí mẹ́sàn-án mẹ́wàá lẹ́yìn ìgbà náà èyí tó wù nímọ̀ sí tẹ́lẹ̀ ọlọ́run tó fi mú òun lórí ìforíkanlẹ̀ òun ó tó fi kí ọlọ́run lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ọ̀sẹ̀ wà lọ sí ìdájọ́ lọ́wọ́ àti ìdájọ́ tó wà láàrin ìlú ẹ̀mí wa dájọ́ náà ìjọ náà yọ ọmọ tàlá kiri ìjọ tó lè sáyé ní máa dé ayé kálíbọ̀ wà gbogbo ní wọn. Làwọn àdìgbàlú ìlú yìí kí wọ́n dá wà láàmú lálẹ́ kìí àárọ̀. Yọ́mù kàláàdì ó ń gbèsè rẹ tó rò kó o ti mú jẹ́ tó ti sáà. Ń gbọ̀ wọ́n dàlẹ̀ kìí àárọ̀ ọ̀sẹ̀ wà rí láti. Àbòsí tó ṣiṣẹ́ ìyàwó yàwó tó kì mọ́lẹ̀ ọmọ ọlọ́mọ tó kì mọ́lẹ̀ ẹ̀jọ̀ àwọn ọkùnrin ayé báyìí. Bóun ti ń sáà mú tiẹ̀ àyà fourteen sí sixteen ọlọ́ni fàdúró àbùkù sí náírà òde ọ̀là ọ̀gá ní àdìgá abẹ́wòrán ẹ máa bẹ ọlọ́ba àdìgá ọlá mọ́kúlẹ̀ sí náírà òde lẹ́jọ́ mẹ́sìn fún ọlọ́run ọ̀là ọ̀gá ní àdìgá abẹ́wòrán kódà bí àwọn káàkiri jẹ́ bá ń kórìíra tí ọ̀tẹ̀ ọlọ́run ọlọ́ọ̀bá nìkan ní kéèyàn máa kó kẹ́ ẹ lọ́sìn ó dára dáa ọlọ́run bá àlejò ọlá lọ́ba tó ga dípò dòlà àríṣì alága ọlá ni gbèrékè ro hamini amòrè aláàmì yàtsá obìnrin níbàdàn ọlọ́mọ bìtìbìrì ìlú ìmọ̀ àfihàn sẹ́sì ẹ̀ tó bá wù nínú ẹrú sí ẹ̀ tí ó sọ dàbí di ọlọ́run lèyí ó ń gbéra yàwó mọ̀ tàbá kó lè bá a kìlọ̀ fún àwọn èèyàn nípa ọjọ́ tí pàdé ó ṣẹlẹ̀ láàrin àtàwọn náà àti láàrin àtàwọn gbogbo àwọn tí ẹ sàlójú àti láàrin àtàwọn àtàwọn ọ̀láyà. yàwó ọ̀hún bá yàwó ọ̀hún bá ikú ọjọ́ tí wọ́n yọ jáde kó nínú sáré láyà fa aláàlá yìí nínú ìjẹyìn kò sì fi ní kájọ́ pamọ́ fún wọn lọ́kùnrin tí ní kájọ́ pamọ́ fọ́lọ́ láwọn ọmọ ẹ̀dẹ́ yìí bimani nínú tẹ̀síìlì àwọn onímọ̀ ní ẹnu àwọn onímọ̀ fún un torí wípé ọlọ́mọba àlùfẹ́ àtẹnudọ́ sọ pé lónìí nígbà tí gbogbo nǹkan bá ti dákẹ́ lọ tó ní ní wọ́n ní níbi ikú ìjẹ́ ooo láàbò níta ní dàbùnà ní máa ní ìyá omi déédéé ọlọ́mọba nìkan ní ọlọ́lá a sì yóò níjọ́ ẹ̀san ọlọ́mọba sọ pé ní wọ́n ní níbi ikú ìjẹ́ ooo ọjọ́ ọlá tòní aṣẹ́ tòní ìṣèǹtọ́ba wọlé lónìí ká ló ní. Kódà yóò tún wá mọ dára rẹ̀ ló pé lílà ilé wa ìdí nǹkan wá. Ọlọ́ọ̀bá Adébíyọ Lámì, ọba àṣọ ọba ọ̀kan ṣoṣo, ọba tí túláàsì ẹ̀dá ṣe ní tọ́ba wù, òun náà ni tẹ́lẹ̀ kò lè túláàsì ẹ̀ kó tulẹ̀ ọ̀rọ̀. Ìjọ Lámì ló sí ìgbàgbọ́ gbọ́dọ̀ tó kù ká. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يذل نشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وبهاب همومنا وهمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك أواهين منيبين ربنا تقبل توبتنا وأرسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آمين الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تروا لا